tó ń bọ̀ àfẹ́ká láyé ń fẹ́ náà. bí mo dúró bí mo wúre ire mi kò ṣàì gbà bí mo bẹ̀rẹ̀ bí mo wúre ire mi kò ṣàì gbà orí àpẹẹrẹ orí mi gbére bọ̀ ire tuntun kà ṣàì bọ̀ ojú rẹ̀ là á mú wọ́wọ́ káyé ó sùnwọ̀n fún mi o mo ti ṣoríire ní tèmi inú ire ni mo gbé ń ṣọlá tọ̀tún tòsì lẹ́yìn. bí mo dúró bí mo wúre ire mi kò ṣàìgbà. orin tuntun kàṣà ìbọ̀. orin jọ̀wọ́ bá mi ṣe o jẹ́ kí n ríre gbàlà kọ̀tún níre níre lọ́rọ̀ àtàrẹ ayé ẹ̀fẹ̀nu iyọ̀ wí tèmi ìrètí wíwá ìrètò ń bọ̀ àfẹ́ká láyé ń fẹ́ náà bí mo dúró bí mo rè é ire mi kò ṣàìmọ̀. ọ̀rẹ́ tuntun kàṣà ìbọ̀ ojú rẹ̀ là á mú wọ́wọ́ káyé ó sùnwọ̀n fún mi o mo ti ṣoríire ní tèmi nínú ire ni mo gbé ń ṣọlá tọ̀tún tòsì lẹ́yẹlé fi ń kórè wálé o ire ni tèmi tìẹ bí mo dúró bí mo rè ire mi kò ṣàìgbà bí mo bẹ̀rẹ̀. tuntun kàṣà ìbọ̀ ire gbogbo ní ṣojú ajé orí ìlànà mi jẹ́ kí n ríre gbogbo ire ní ṣojú olókun ẹ̀dá lànà mi jẹ́ kí n ríre tọmọdé tàgbà ni wọ́n lànà fàgbàrà o ẹ fi re wá mi rí. bí mo dúró bí mo rè ire mi kò ṣàìgbà bí mo bẹ̀rẹ̀ ohun rẹ̀ mi kò ṣàìgbà orí àpẹẹrẹ orí ire tuntun kà ṣàìbọ̀. orí ń gbé mi rèlú ìlàjẹ ibi kedere lẹ́la ń gbé mi lọ orí màá ń gbé mi rèlú ìlàyà ibi kedere lẹ́la ń gbé gbẹdẹgbẹdẹgbẹdẹ nírọ kókó lágbàlá o jésù kó bà fún mi o. bí mo dúró bí mo rè ire mi kò ṣàì gbà bí mo bẹ̀rẹ̀ bí mo rè ire mi kò ṣàì gbà orí àpẹẹrẹ orí mi gbèrè bọ̀ ire tuntun kà ṣàì bọ̀ bí mo dúró bí mo rè ire mi kò ṣàì gbà mo bẹ̀ bí mo ń rẹ̀ iye mi kò ṣàìgbà orí àpẹẹrẹ orí mi gbẹ̀wọ̀ ire tuntun kà ṣàìbọ̀. mọ̀ wípé ìlera mi kò gbé àwọn iṣẹ́ yìí àmọ́ àdúrà táwọn máa gbà ni pé kọ́lọ́ máa fi jíjẹ àti mímu wá síbi tó máa nira. Ah. ti ń lọ. máa ń sọ fún ẹ pé kò jọ ọ o ń tó bá lọ sọ̀rọ̀ ni kò kọjú mọ́ o rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o àdẹ̀lẹ́ nìkankan àfọlọ́hún sọ̀rọ̀ mi yí ẹ kọjú síwèé o ọlọ́run dẹ̀ ṣeun àwọn tí wọ́n fẹ́ ń scholarship ọlọ́run ò jẹ́ kó tì sùn wọn kọjú síwèé tí mo bá tún owó gbà lọ́wọ́ àwọn kọ́sítọ́mà àmọ́ bí mo ṣe máa tún fi owó sọ fún ọmọ bàbá kí ló ti ń jẹ́ kó bá fi sínú àkáǹtì rẹ̀ kó o ní ṣe ọkọ̀ wọ. Yusuf bí adìẹ ṣe ń ràgàbọ ọmọ tó ṣe ń tọ́jú ọmọ ẹ̀ tó má mi ṣe jù bẹ́ẹ̀ lọ. ọmú mi méjì yọmọ mi mú lọ́mọ mi mú. ọmọ jẹ́ mi rere ọmọ mi o. ẹ dúró nílé ìwé o wọ́n ní kò lè dúró pẹ̀lú bó ṣe múra ẹ̀. you see your life ṣé wọn náà wàá mọ́mọ́ lọ skul báyìí wàá jẹ́ kó dúró wo bó ṣe múra fún tó tún gẹ fìlà tó tún gbé fìlà ṣé o fẹ́ lọ kọ́ kéwú lọ́dọ̀ yasa taru ni àbí o fẹ́ lọ sí skul wọn náà wọ́n náà dáàdì dọ̀tún sọ̀rọ̀ múra là ń sọ yìí ni àbí ká wá bá ayé ọmọ wa ṣe máa dára ẹ wá bá mi sọ̀rọ̀ múra bẹ́ẹ̀ mo sì ń wí fún yín o nígbà tá a sọ ọmọ yìí tó ń yà tó ń bẹ́ǹdì mo ń wí fún yín. wọ́ sọ̀rọ̀ bó ṣe wà á fi sílẹ̀ owó máa wọlé títí má ṣe pì àwọn tó jẹ mí lówó wọn máa yáwó mi fún mi màá ra uniform fún màá sanwó skul àti gbogbo ohun tó wá tún fẹ́ má ṣe pì. dọ̀tún bọ́lọ́ máa ṣeré ń tiẹ̀ nulẹ̀. padà síbí fún mi jàre má sí lọ́nlọ́n à èmi ò lè lajú mi lẹ́ẹ̀kí tálùbọ̀ kó wọ̀ gbogbo tí n bá ní nípa àti agbára ní sà ń rí i pé dọ̀tún padà sílé ìwé títí ọ̀túnla. wọ́n wọ́n wọ́n wọ́n yóò ṣe onípàn àjọbímọ náà ni kí ọkùnrin rẹjò kóbìnrin pa kẹjọ ṣáàtì kú kẹjọ kẹjọ má ti lọ ni ó pèsè rẹ. láti dọ̀tún ṣé wàá sì lẹ́ ń wì owó tẹ́ fi mutí láàrin ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ bá ń rèé kódà yóò lé pẹ̀lú owó tá a fẹ́ sọ ní sìnkú ọmọ. ṣọ́ra ẹ̀ you see mi nítorí pé ọmọ fẹ́ lọ school kí n máa ṣe fàájì ayé mi and then owó tèèyàn máa fi kọ́lé èèyàn ò ní fi ṣe fàájì ọ̀tọ̀ láyé fàájì ọ̀tọ̀ láyé ilé kíkọ́ ọ̀tọ̀ láyé kọ́mọ lọ sí school ṣó má mẹ́nu má bà fàájì mi jẹ́jọ́. ẹ ń ṣe abiyamọ gidi rárá ẹ sì nífẹ̀ẹ́ ìdílé yín bó tilẹ̀ wo mọ. àbájẹ fẹ́ bàjẹ́ èmi lè. bẹ́ẹ̀ ni alága ó mú mi méjì ọmọ mi mú. ọmọ jẹ́ mi rere ọmọ mi ó. ó. méjì yọmọ mi mi mú. ọmọ jẹ́ mi rere ọmọ mi o. ọmọ mi o. ọmú mi mi mú. ẹ dàpọ̀ ẹ̀ràn mi lọ́wọ́ eyikeyi tẹ́ bá ní ẹ fún mi mo fẹ́ sanwó iléèwé ọmọ yín ẹ dàpọ̀. ìdùnnú ní fẹ́ni tó kéré ẹ ṣe o ojú òní tì yín ẹ jèrè àwọn ọmọ yín o. ìdùnnú ní fẹ́ni tó ṣòwò tó jèrè o. ẹ ẹ máa fọwọ́n ṣe bísíǹsì àbí tíjọba dẹ̀ ń pariwo ṣáìdà bísí lójoojúmọ́ tí tí n bá pe ọlọ́pàá sí ẹ̀pẹ́ lélẹ́wọ́ ẹran. mi fi ṣe business ẹ dákun. ẹ lówó lẹ̀ ń bóra. Ah, mi ìbora báwo mi ṣe rí ni. kẹ́kẹ́ kẹ́kẹ́ kó bálabàla yányà yányà yányà yányà yányà. ìyá dọ̀tún dọ̀tún ah. ṣó fẹ́ sórí ibu ọmọ tèmi ló fi ń tọrọ bára kiri. bàbá dọ̀tún ẹ dákun ẹ má pariwo ìtàlá wa. yéé fún tó sọ yẹn lásán mi ní jèrè ẹ ayé ẹ fẹ́ bàjẹ́ ni ọmọ ti tèmi. bàbá dọ̀tún báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí sọmọ mi ò ní kàwé ni gbogbo ọjà mi pátá owó rẹ̀ ẹrù ni lórí pé ẹ̀mú tì náà ni ẹ dákun ọmọ mi ò kàwé o gbogbo tí n bá sì ní lágbára ní ìṣètò ọmọ mi ò fi kàwé. èmi mú jí lẹ́nu ẹ wò kí n tiẹ̀ tó kókó bọ̀ nǹkan kan rárá kókó bá mi kó ọwọ́ ẹ bá mi kó ọwọ́ ẹ yàdọ̀tú òun wéṣù bá ń kó ọwọ́ ẹ àti bá yabù ẹ bí ìṣọ̀kò tí mo yabù ẹ bí olúkòso ò ní fẹ́ràn ara ẹ mọ́ bá kó ọwọ́ ẹ olórí. gbọ́ ṣé irú ìyá yìí ni màá wà lọ síwájú ẹ̀ tí màá la ẹnu orí mi sọ wípé wọ́n ti lé mi ní skul. ẹ ẹ dáràn mo dáràn. Ah! Final year. Yusuf. Ah. gbogbo àgbẹ́kẹ̀lé yìí orí mi ló wà wàhálà láàárọ̀ wàhálà lọ́sàn wàhálà lóru má mi ṣe jamajama káàkiri mo ti gbé gbogbo wàhálà wàhálà ìyá mi mo ti gbé gbogbo ẹ̀wọ̀n gbó. àdèlè dá school authority lẹ́bi society ló ń complain wọ́n láwọn graduate ò meet up standard wọn wọ́n indict wọn òun ló ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́tí nǹkan kan ló sì ń ru mi lójú o mo mọ̀ ẹ́ nà ọ́ ah, ṣé kọ́sítọ́ ń ṣe ń bẹ̀ yẹn náà ló le tó yẹn ni. báwo ah, ti láìda ìyẹn láìda pẹ̀lẹ́. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ náà. ó mú mi méjì ọmọ mi mú. ọmọ jẹ́ mi rere ọmọ mi ó. Oh. di ọmọ mi mú àjẹmí rere ọmọ mi o. ọmọ wa ń wọ ọmọ mi á jẹ́. doctor ṣé kò ní kú. Ah, no no no no no kò lè kú àlàáfíà ló wà you hmm? will be fine uh, but i need you to help me call call his parents right away jọ you know our uh, relatives eh, as fast as possible jọ torí Ọlọ́run. ọmú mi méjì ọmọ mi mú ajẹ́ mi rere ọ́. Oh. ẹ ló dọ̀tún ah, ẹ kalẹ̀ o. dọ̀tún kọ́ ló ń sọ̀rọ̀ ẹ jọ mọ́mì dọ̀tún èkúnlé mo fẹ́ bá sọ̀rọ̀. mọ́mì dọ̀tún náà ló ń sọ̀rọ̀. ọ̀rẹ́ ẹ̀ láti skul ló ń kọ́ ni mà dọ̀tún wà lọ́sípítù ni mà. hospital kí ló ṣe. ó ní asthma crisis ni. ṣé kò lo kinní ẹ ni. ó lò ó kọjá agbára ẹ. Ah, mo dára kí ni mo wá kàn lálẹ́ yìí o ẹ ẹ ẹ jọ ọkọ mi kí lorúkọ tiẹ̀. Yusuf ni. ẹ ń bọ̀ lọ hospital wa. ẹ àlọ́yé hospital ni mà. ẹ eh, mo dáràn mo dáràn ó dáa mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ báyìí mo dá wago ọwọ́ yín ni. jọ ọkọ mi tiẹ ò ní bàjẹ́ mi ní kó gbé mi débẹ̀ ṣáà ti gbé mi já sí gbangba tí n bá ti já sí express mi àárín sọ́lẹ̀ tó máa gbé mi. màmá màmá ilẹ̀ ti ṣú láti ọ̀pákó títí dé ọlọ́gẹ̀dẹ̀ lálẹ́ yìí wọ́n ń ṣòro. orò máa ké. orò ẹ ṣé wò wá lè gbé mi lọ ni kò kàn gbé mi dé tòsí kò tètè gbé mi lọ kó padà kí òrò tó jáde. màmá mi ò lọ ilẹ̀ ti ṣú tó bá jáde gbóyè ni màá gbé yín express mi ò lọ o. Ah. kò ṣe kankan nínú kí ọ̀rọ̀ mọ́ mi lálẹ́ àbí kémi mo rò ìka máa ṣẹlẹ̀ ní méjèèjì torí pé mi gbọ́dọ̀ fojú sunkún ọmọ. ọmọ jẹ́ mi rere ọmọ mi o. Oh my God. máa fojú koro orò pé orò pé bẹ́ẹ̀ àwárí sì lóbìnrin wà kan bẹ̀ àfi ká wá a gbọ́dọ̀ wá àìlájẹ kú. kúrò ni wọ́n ṣàwọ́ níbẹ̀. ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé. ṣe lọ́rọ̀ tá a bá mú jẹ tá a bá ṣe inú ẹ̀ lọ́pàá pakupani ni. bẹ́ẹ̀ni ah hey àìwò gbogbo nǹkan tí òròmọdìẹ tó bá jẹ tẹlẹkùn kedere báyìí ni àwùjọ yìí. bẹ́ẹ̀ni. Woo! máa wà careful nípa environment yẹn all the time because sherry asma tẹ̀rí yẹn kò fẹ́ràn èéfín rárá kò fẹ́ràn dust rara. òtútù ò gbúdọ̀ pọ̀ jù ooru náà kò gbúdọ̀ ati jù àti bẹ́ẹ̀ lọ so kẹ má jẹ́ kí inhaler yẹn kó máa jìnnà sí lọ́wọ́ next time because it is very dangerous and um, ẹ um, make sure pé complete and oògùn yẹn ẹ then this time ẹ yẹra fún àwọn iṣẹ́ tó lágbára that is àwọn iṣẹ́ tó lè máa múyàn hyperventilate ìyẹn ni pé àwọn iṣẹ́ tó lè máa múyàn máa mí sí òkè máa mí sódò ẹ láti yẹra fún torí pé kò dáa fún ìlera yín rárá. so um, right now ó ti wà okay yeah. but ẹ kàn bá mi make sure pé ẹ tẹ̀lé àwọn instructions tí mo fún yín they are very important. ọlọ́run àtúwọ̀ bá fún yín ṣe wọ́n ní ààrẹ ti yá. àmín wàhálà ṣùwà. wàhálà kí tún ni. ah ìyá bá jẹ mí o dọ̀tún dọ̀tún ó fìyà jẹ mí báyìí dọ̀tún ìwọ ló fìyà jẹ mí báyìí ẹ kí ni wọ́n lò ṣe gan-an mo fẹ́ mọ̀ nǹkan tó lò ṣe ó ṣàtẹ̀gbọ́ wọn lé ẹ wọ́n lé ẹ kí ni tó ṣe gan-an báyìí lọ bẹ̀bẹ̀. Ah, my darling. mímu. ọmọ jẹ́ mi rere ọmọ mi o. ọmọ mi méjì ọmọ mi mú ọmọ jẹ́ mi rere ọmọ mi o. ọmọ mi méjì ọmọ mi ọmọ jẹ́ mi rere ọmọ mi o. ìwọ ni ìwọ ni. ó yá mu. èmi àbò wà. ṣe ṣe ò yọnu. tún parọ́ wọ́n ní kò mu. òun ni mà. láti nẹni mà. torí ẹ ló ṣe bẹ̀rẹ̀ extra shift lẹ́ẹ̀kan. ẹ ṣe mà. mo extra. shut up. ò sí bẹ́ẹ̀. ẹ méjèèjì òkè. Ah. ẹ tẹ̀lé mi ṣe rí gbogbo ẹ̀yin tó kù tẹ̀ ń wò bí ológbò tó fẹ́ gbé ẹran yẹn ẹ ṣe bí tiwọn o ẹ bára yín bẹ̀ ó yá. mọ nǹkan tó máa ń ṣe yín tí ẹ̀ẹ̀mí lè máa fojú síwe yín òyìnbó ní make hay the sun is shining kí ẹ fi ìgbà èwe yín kàwé fún ọjọ́ iwájú yín but against this ẹ kàn máa ṣèrànù káàkiri tó bá wá di ọjọ́ ìdánwò ẹ máa wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti fi lè yege. òyìnbó dẹ̀ tún sọ pé nonsense should not be tolerated so far it is not licensed. Dotun, remember you are on scholarship which is very very rare opportunity. It has been lost now. An opportunity once lost shall never be regained. Now, the opportunity has been lost. ṣó yẹ báyìí um, ihun tó tọ́ ni wípé ká fàyín lé agbófinró lọ́wọ́ ṣùgbọ́n ọlá àìsàn tó ń ṣe ìwọ dọ̀tún kò ní lè jẹ́ ká ṣe bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ this is a private university tá a sì ní lè tolerate nonsense a ti mọ̀ yìí pé àyín kan wà tẹ́ fẹ́ bà iléèwé yìí jẹ́ àní fún yín láyè gbogbo ẹni bá dẹ̀ fẹ́ bà á bí àṣírí wọn ṣe máa tú nìkan kan nìyẹn ìdájọ́ ta ti fún yín níléèwé yìí ó sì wà bẹ́ẹ̀ good dọ̀tún ó parí o mo ṣe sí ẹsẹ̀ mi wọlé gẹ́rẹ́gẹ́ ah dọ̀tún.

ẹ <laughs> eh, anyway mama ọ̀rẹ́ mi nìyẹn àjọ ń gbàdúgbò kan náà ni. wọlé bá mi rí ọmọ mi káàbọ̀ ẹkùjọ mẹ́sàn-án ẹkùjọ fún wa mọ. àmì àmì Ọlọ́run. mama mo sáré wá rí yín fún bọkàn ni torí mi ní pẹ máa lọ ń fún ẹ bá mi rí yín hmm! kòdò jowójowó bẹ́ẹ̀ sì ẹ rí owó pọ̀ lọ́wọ́ mi tó bá jẹ́ mo ní màá fún owó pọ̀ lọ́wọ́ mi ẹ wò màmí. mi ò ní gbogbo owó tó wà nù lé mi bí ojú two thousand naira lọ. màmí màámi ẹ dé nìyẹn o ẹ dé nìyẹn o mo ní máa dá padà fún yín tí bá sọkọ fún yín ẹ trust me mo máa dá padà ní mo sọ yẹn máa dá padà ẹ jù ẹ jù ẹ yá mi kíkọ sáré lọ lọ níbi tá à ń lọ yìí náà ni tó bá ti dọ́là bọ́tù náà máa mọ̀ mi ṣe máa rí ǹjẹ́ padà fún yín. tí n bá ní máa fún ẹ sórí inú gbogbo léyìí tó bá tún gbogbo léyìí ò lè rí tó bá rí ju two thousand lọ mo jí ni. irọ́ lẹ̀ ń pa rọ́lẹ̀ ń pa màmá rọ́lẹ̀ ń pa ah ah ọjọ́ wo mi báyìí ni mi ṣì wà kówó kan fún yín lójú mi ni o tí mo mọ̀ ní tí òye pé bí wọ́n sọ fún mi o ẹ wo mami ẹ jọ ẹ bá mi ọlọ́run alẹ́ máa sọ fún yín ọlọ́run this time around trust me máa wa fún yín please. tí bùrọ̀dá ẹ̀ bá fún mi lówó ìwọ ni kí n kó fún òun ṣiṣẹ́ tí òun gbowó tí òun dáná ṣé owó tí bùrọ̀dá ẹ̀ fún mi ìwọ ni kí n kó fún àti ẹ̀ ti pé bó ṣe kó fún mi báyìí ni yàdọ̀ tó dé ni mo bá yà ìyá àdọ̀tún dẹ̀ pé mi jù ẹ lọ tí wọ́n bá yẹ ò ní san tí ìyá àdọ̀tún bá yẹ ó máa san èmi náà dẹ̀ ìyàwó lọ́wọ́ ẹ̀ mo ti kó fún ìyá àdọ̀tún ní gbogbo léyìí ò lè rí ju two thousand naira lọ tó bá rí tó ju two thousand naira lọ nílé mo jí ni tí n bá ní màá fún ẹ. kí lẹ wí ìyá àdọ̀tún ìyá àdọ̀tún wọ́n ṣépè fún ìyá àdọ̀tún ni ó ṣe jẹ́ pé ní gbogbo ìgbà ṣáá ìyá àdọ̀tún àwọn ayáwó lọ́wọ́ yín á máa wá gba owó owó yẹn náà torí ọ̀rọ̀ yìí méjì ò yé mi mọ́ ń sìn ìyá dọ̀tún again again mm, ẹ má wọrí ṣẹ́rí owó yẹn má lọ gbà wá sínú ilé fún yín ní sìn sìn sìn báyìí. má lọ bá ìyá dọ̀tún jà má lọ pariwo lé lórí o. ṣẹ́rí owó yẹn má bá yín gbà wá lé sìn sìn ní sìn sílẹ̀ má fún mi lórí. ìwọ̀n ẹ kò bá mi gbà o má tún kọ́ wàhálà lọ́dọ̀ ìyá dọ̀tún o má tún lọ bá ìyá dọ̀tún má kọ́ wàhálà mi ò rẹ́ kọ́ bá mi gbà o. ó wẹ̀ mí nínú ọjà ó wá ń bò mí ní sányán ẹ tó bá júwe ìbàdí ti júwe ìbàdí ẹni máa júwe ìyàbọ̀ pò tó dákú ó ti júwe ẹ oyè dọ̀tún mo fọṣọ abarapá mo fọ tábìrù mo fọ tẹ́tí ọ̀tọ́ mi lórí kò lè kí ayé ẹ̀ kó lè ní ìtumọ̀ náà ni ò ṣe ibi tó tiẹ̀ bá dé náà dáa èyí tó ṣe ìdá èmi ti gbà ta ni o. èmi ni rálíà ọmọ àmọ́ ọlọ́pàá. màmá ló ràn mí sí yín. wọ́n ní kí wọ́n gba owó tẹ jẹ látọjọ́ yìí kí máa wọn gbà wá wọ́n ti fẹ́ lù. kì í ṣe pé mi náà fẹ́ fi owó yẹn ránṣẹ́ sí wọn. ṣùgbọ́n mo ní kó dìrọ̀lẹ́ kí n káàkiri gbogbo àwọn tí mo fẹ́ gbowó lọ́wọ́ wọn kí n dẹ̀ wá sanwó fún wọn ni. ìrọ̀lẹ́ ọjọ́ wo. ìrọ̀lẹ́ ah, ah. ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba owó jọ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba owó jọ màmá ah kò possible kò possible ẹ wọlé kẹ́kọ̀ọ́ jáde ah àmọ́ màmá ìkànnì yìí o èèyàn burúkú nìyí ṣé ẹ̀yin gẹ́gẹ́ bíi fámìlì wa kọ́ ẹ̀yin májì tó bá ṣe pé bóyá ẹ̀jẹ̀ láì da èèyàn bí ẹni rù ya arúgbó yẹn níyà tó jẹ́ wípé ẹ̀yin gangan fúnra ibẹ̀ ṣe wà yìí níṣẹ́ ló yẹ kẹ́ ẹ gbé ọjọ́ ìrẹsì ẹ̀wà èlùbọ́ pé màmá ẹ ṣàdúrà fún mi kẹ́ ẹ fi ta màmá lọ́rẹ ẹ wá kí ìyá lọ́rùn mọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbowó ọwọ́ wọn ẹ wò ẹ́ ẹ ti ṣe tipẹ́ ẹ lè máa fi ṣe àṣemọ màmá sọ pé àwọn nídìí owó àwọn náà ní bùkátà táwọn fẹ́ gbọ́ sókè wọlé ìsìnkú bá mi kó jáde no story ara Dọ̀tun tí ò yá ni òjijì ló bá mi ní owó yẹn náà ni owó yẹn ni mo ná torí Ọlọ́run jọ máa wá fún wọn. tí o bá ṣòǹdì tó bá mi ni mo lọ náwó lọ hospital. ẹ wo story ni gbogbo yẹn kó wa mi ò tẹ̀fẹ́ mo gbùtẹ́ ìsọyìn. àtúrálì ẹ kásán. ẹ pẹ̀lẹ́ ẹ kásán. ẹ ṣẹ̀rí ẹ má bínú ọ máa fún yín. ṣe ti gbọ́ at the same time ṣẹ́rí kò tí ì pẹ́ náà ìjẹta ni kì í ṣe látọjọ́ ọjọ́ yìí o. Ọlọ́run ni wọ́n yìí. Ah! Ah! bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ orí àlẹ́ yẹn lè máa kú sí abolórí burúkú ní ní rárá oṣù ò ní sàn sórí ẹ̀sán tó mú ẹ̀yìn oṣù máa padà sí ẹ lára àbí kí ṣe ọmọ sọ pé ẹ fi owó wò lélẹ́yìí tí ara ẹ̀ wá yá ẹnu ẹ̀ wá ní bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́ ẹ jẹ́ kẹsì ẹ̀ sí pẹ̀ níta láyé ìṣẹ̀jà ọlọ́wọ́ ìyá òun ní gbádùn ò ní sàn. mo fi Ọlọ́run bẹ̀ ojúkan ẹ̀pọ̀ ojúkan èrè ni o ojúkan ẹ̀pọ̀ ojúkan èrè ni kankan tún gbọdọ̀ ṣe mo ṣẹ̀ṣẹ̀ kó lọ hospital ni o. ojú yẹn máa fọ ni. ah ah rárá o torí Ọlọ́run. gbogbo yín o jọjá rere rálì ojú òní jẹ́ kí ló tún ariwo tó báyìí. ara dọ̀tún tí ò yá tá a fi gbé lọ sọ́sítù ọ̀dọ̀ màmá ni mo ti lọ yá owó. and so what nàìjíríà kan jẹ gbèsè wọn san díẹ̀ díẹ̀ ni. ẹ yá tèmi ò ṣe nàìjíríà o ẹ jọ. ok áfíríkà ni wọn máa gbọ́dọ̀ ẹ lọ́jà rí. mo ti ẹni tó bá dìrọ̀lẹ́ màá káàkiri àwọn tó jẹ mí lówó iye tí n bá rí màá kó fún wọn mo ṣàlàyé fún kò gbọ́ náà ni rálì ni. ṣé torí owó ló ṣe ń bú torí wọn lọ ṣe ń búyà dọ̀tún ló tún wá ń ṣe àdúrà èpè tó tó bẹ́ẹ̀ yẹn fún wọn àti dọ̀tún náà à ó bàjẹ́ rálì ó bàjẹ́ gan kí ló máa ń gun ẹ̀ náà who are you what are you kí ló já mọ́ tó bá gba owó ẹ̀ṣẹ̀ bójú ọtí ẹ̀ no tó bá gba owó ẹ̀ṣẹ̀ bójú ọtí ẹ̀. ẹ ṣeun máa dúpẹ́ lọ́wọ́ yẹn ah! ẹ máa kí orí àti ẹlẹ́dàá yín wípé bàbá yìí débi eleven thousand five hundred ní sà. eleven thousand five. yá dọ̀tún five dọ̀tún ó tó bẹ́ẹ̀ jẹ́rìí ẹ̀. kí lè tún kọ́ra yín kiri sí báyìí. eleven five èmi ò lówó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ èmi ò mọ̀ pé mo tó ṣe kí ni ah, one thousand seven ló wà lọ́wọ́ èmi. ẹ wo ẹ wà lọ tó jẹ́ ah, ọkùnrin sọkùnrin jẹ́ kọ́lọ́wọ́ yẹn ojú ọ̀run òun kí láyé fẹ́ ṣe one seven. ó dà pé ẹ dá mi mọ̀ ẹ dà pé ti. ẹ ẹ ẹ ẹ mama mama mama. bàbá sọ́jà ló kó lọ yà aṣọ bàbá sọ́jà ló aṣọ bàbá sọ́jà. ẹ wo bí wo bí ẹ wo bí jàre torí kò sí problem tí o ní solution. n tó ṣe kókó ni pé kò ní í fajà kò ah! ní jẹ ah! ẹ jẹ káwọn bá ṣe máa wá ìdíwọ̀n fa ìfú eh! ẹ ká gbaṣọ lọ́wọ́ ẹ. ẹ bọ sa ṣe tó ẹ lọ sọ wa nọ máa mi ó nọ máa mi sa ọ̀rọ̀ máa ẹ máa yọ jẹrọ lọ́dà. ẹ má bínú sa ẹ jáde. bàbá lọ. Man, alágbàfọ̀ woman. ẹ rà sá ẹ káàárọ̀ sá. káàárọ̀ o aṣọ mi ń kọ́. iná tí ò sí láti bí ìjẹrin ni sàǹbá ti bá yín kó wá. iná wà ń lé mi for the past four days kẹ́. iná tọ̀dọ̀ wá ń bì ní òun ló ní fọ́ọ̀tì ń bá ti bá yín kó wá sá. mọ́ni sá pẹ̀lẹ́ Àlàó má jẹ́ ń bínú sí ẹ o nǹkan tí mo sọ yé mi ṣàlàó. very well ó yé mi dáadáa dáadáa. dùnà dùnà. <laughs> mo dára mo dára. ṣé o lọ sọ́dọ̀ màmá ni. Ah mo lọ sọ́dọ̀ màmá màmá láwọn ò rálì iṣẹ́ wọ́n láwọn ò ránṣẹ́ rálì dẹ́ni tó wò bá pé òun ò ní káṣọ lẹ̀. èmi náà ti wá rí báyìí. Eh, mo rí four thousand. èmi náà ti rí two thousand. ṣé kí n kó fún ẹ kó jẹ́ six thousand kó lọ kó fún màmá. Ah, màá kó lọ ṣùgbọ́n rálì ò ní káṣọ lẹ̀ mo ti eh, já rí. ìyá dọ̀tún mo gbà tí yóò sọ fún mi pé ó yé mi sàlá o eh. ó yé mi o uh-huh. má nìyẹn ọlọ́run ìjọ pa mí o. nígbà tí epo wọn jọ sí káà mo wá ní kẹ́ẹ̀gì four litre mo fẹ́ lọ rí pé ó lépo mo dẹ̀ mà tẹ̀ndáǹtì èrò dẹ́ tó rẹpẹtẹ n bá jọ̀mpù kíw mo lọ bá tẹ̀ndáǹtì ṣọ́ọ̀kan fẹ́ máa tẹ́kọ̀ yẹn fún mi báyìí ṣe ló dà mí gbàdú kọ́ gbáù mo lé mi nì ó lé mr alao mo mẹ́ mo lé mi nì ó lé mr alao mo mẹ́ gbáù gbáù tó bá gbá mi lẹ́ẹ̀mejì báyìí ọmọọṣẹ́ ìbomi ni àfi gbàgbà bùtù bùtù gbà gbáù bílálà kọ́kọ́ gbogbo ẹ̀ nígbà tí màá lajú báyìí hospital ni lẹ́fisọ́pọ̀ dìjẹ́sán tí mo ti wà ń bẹ̀. ṣé ò ní gbà náà. ó ní. Ah! bó ni máa gbà á. Eh, ṣé wàá sàkólù. mo mo fẹ́ sá eh, lọ. ẹ ẹja wowó lọ o ẹja wowó lọ o. Eh, máa wà máa wà gbogbo ọ̀nà máa wà máa wà ìrọ̀lẹ́ ọ̀la. ọjọ́ tùngbà ni sà. tùngbà yẹ ṣé mo ní káyé gbàgbé àlọ́dọ̀ tùngbà bí irú kí ni gbogbo ilé ìbáyìí. alaba ni sa. alaba Sa? alaba ṣé bí mo ti wọ̀ ní pé káyé gbàgbé àlọ́dọ̀ tùngbà ṣé mo ní tùngbà jẹ́ boyfriend ẹ̀ torí ọlọ́run. ara ah, ah, ah, sá o tó torí bẹ́ẹ̀ kọ́ òun ló sọ wípé fúláwà tó ní lọ́tẹ̀ pé ó dáa torí pé mò ń fẹ́ kọ́ o. ọ̀dà bí mi mo sọ̀rọ̀ tó bí mi ní ọ̀dà bí ọ̀dà bí mi rẹ̀ ni ọ̀dà dàrú ni ẹ wo ó ti ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ fámìlì tiẹ̀ ti sú mi si sìn máa pe ìyá yín kó wá kó yín kú òǹbí nítorí pé à ń fiṣẹ́ ṣiṣẹ́ fámìlì ń máa gbára ta àwọn àmọ̀ bá mi ṣiṣẹ́. ojú yẹn wá mọ́ màá sọ fún ìyá yín kó wá kó yín kí má bínú. báwo ni káàbọ̀ kí ló ń ṣe ọ̀yá báyọ̀ ọgbọ́n yín ló fi ṣẹ́ tẹ̀ ṣe má bínú jàre báwo ni nǹkan. àdúpẹ́ jàre. ah ṣé o sì àmọ̀ rí ẹ. mo kàn fẹ́ sáré wá court job lọ́dọ̀ yìí ni. <laughs> dọ̀tún o fẹ́ wá court job léṣẹ́ búrẹ́dì <laughs> ọlọ́mọdé àdáràn ṣé kò sí léèwé ni. ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ṣẹrí mo sáré ní ìdíwó kan ní seven thousand five hundred lórí ọ̀rọ̀ iléèwé mi náà ni ẹ jù. <laughs> dọ̀tún ìwọ náà mọrú ipò tó wà wọ́n ní kinní tó ń ṣe ẹ̀yẹn kò fèèfin iṣẹ́ iná àti fílàwádé ń ṣe ń bí àṣàní ní kí wẹ́ẹ́ máa kiri búrẹ́dì fún àǹfààní ara ẹ̀ wọ́n ṣe dọ̀tún so seven thousand five tó béèrè owó kékeré ni ṣùgbọ́n kò sówó gan lọ́run tèmi bí mo ṣe wà ẹ̀ ó yẹ kí n fún ẹ gbogbo ẹ kí n fún ẹ tán ni jọ mọ́ bínú wá mánéjì owó yìí kò ṣiṣẹ́ kó o lé sí kò ṣiṣẹ́ ńlẹ̀ báyìí gan mọ́ bínú jọ ẹ má bọ̀ bá mi sọ fún mọ̀mí ẹ tó bá ti délé tàbí kó kúkú kó lọ́wọ́ lẹ́ẹ̀kan àbí aṣọ tí kúkú kó yẹn lọ́wọ́. bàbá lókè jọ̀wọ́ máa yẹn sán náà ni ẹ̀dá mi bọ́. Ah, oṣù wọn mọ̀ pé mò ń bọ̀ lẹ́nu. ẹ wọ́n pé wọn lójijì ni. Ah, ó yẹ kó wá ránṣẹ́ lẹ́dẹ̀ mi wọ́n mọ̀ pé mò ń bọ̀. ẹ kí n bá yín pè wọ́n. ẹ ló mọ́ mi ìyá alágbàfọ̀ ẹ ti gbàṣọ wa mà bẹ́ẹ̀ ni wọ́n ní three thousand five hundred làwọn fẹ́ gbà mo ṣe fowó sanwó ọjà tó ń sìn ni ok máa jíṣẹ́ fún wọn mà bẹ́ẹ̀ ni mọ́mì wọ́n ní pé kẹ́ padà wá gbowó. níjọ́ wo. friday ló máa dé. ó kò yẹ kó rí bẹ́ẹ̀ mo n tó wà lẹ̀ ó sọ mẹ́mì ó sọ mẹ́mì ó yẹ kó bá mi fowó yẹn sílẹ̀ ni. Ah, ok ẹ jẹ́ kí n bá yín wo iye tó wà lọ́wọ́ sí ẹ̀dá mi bọ́. mo yá yín ni o tó bá ti dé ẹ máa fún mi lówó mi padà. kò ká nǹkan tó wà lẹ́yìn kò ká kò ká rárá. bóyá kẹ mu wá. ẹ mu wá tó bá dẹ̀ ti dẹ̀ gbowó yín padà. kò ká nǹkan tó wà lẹ́yìn kò ká àǹtí àǹtí. má jẹ́ ń bínú sí ẹ o nǹkan tí mo sọ yé mi ṣàlàó. very well ó yé mi dáadáa ire tuntun wá mi wálé ire tuntun tó mi lọ́wọ́ nínú ọdún tá a wà yìí. ire tuntun tó mi lọ́wọ́ orí mi gbére kò mí. ire tuntun tó mi lọ́wọ́ kí n rí jẹrí mu àmì. ire tuntun tó mi lọ́wọ́ kí n rí tajé ṣe àmì o. ire tuntun tó mi lọ́wọ́. ẹ jọ̀ọ́ bàbá ọkọ mi ẹ bá mi wo ẹrù mo fẹ́ lọ gbé ìtọ́kù wá ẹ bá mi sọ ire tuntun wá mi wálé ire tuntun tó mi lọ́wọ́ nínú ọdún tá a wà yìí ire tuntun tó mi lọ́wọ́ orí mi gbére kò mí ire tuntun tó mi lọ́wọ́ kí n rí jẹ́rí mu àmì ire tuntun tó mi lọ́wọ́ kí n rí tajé ṣe àmì o ire tuntun tó mi lọ́wọ́ ire owó ire ọmọ ire tuntun tó mi lọ́wọ́ ire ìdùnnú kó wọlé o ire tuntun tó mi lọ́wọ́. alábàárù ẹ mo fẹ́ gbé ni one thousand naira déèdì mọ́tò one thousand naira. one thousand ẹ bàbá yìí gbé. bọ̀dẹ̀ dúró bọ̀dà. kò ní ẹ kí mo fẹ́ rìṣọ́ bí ìdá. olórí burúkú wo lè bá gbé aṣèrè wo lè bá gbé báyọ̀ mi jáde báyọ̀ mi jáde ó lè ní yí ó lè ó lè ó lè ní yí ó lè ó lè ní yí ó bọ̀dá yín dà ó lè ẹ̀yin ará àdúgbò àdúgbò ẹgbà mi ó lè ó lè ní yí ó lè ní yí ó lè ó jí rẹ́sì mi gbẹ́rẹ́ dà ó lè dà ó lè dà ó lè ní yí ó lè ní yí ó ọjà. ọjà wo. ó yẹ ìwọ má bọ̀ má bọ̀ má bọ̀ ṣé o mọ̀ yá inú ọjà. rárá mi ò mọ̀ rírọ́. ṣé jọ ń gbẹ́rù ní ọjà ni. kì í ṣe inú ara wa bóyá ẹ̀sẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa ni. ṣé ìgbọ́n sí àṣírí ti tú ẹ máa mú fọ́mà tó lè wá wí. tó tán yóò mọ̀ yín. ṣé o lè ní àlọ́ tọ́. Èdùmàrè dákun jẹ́ ìráyé wa bàbá lókè jọ̀wọ́ ọmọ ẹ̀ ń sanná ni. ẹ wá tún ẹ wá tún lè. nítorí ra o. àwọn olórí burúkú ọmọ yẹn tó máa ń dọjà àrú yẹn wọ́n tún ti bẹ̀rẹ̀ òṣì wọn o ẹ wo olè náà tún sọ pé àwọn mú lọ́tẹ̀ yìí o olè tán wá mú ìyá oníyà arúgbó alárúgbó ni wọ́n mú tí ò mọ ọwọ́ tí ò mẹsẹ̀ ẹ wo wọ́n ti dági ìjọba ìwọ́n náà wọ́n fẹ́ sun ìyá oníyà wọ́n fẹ́ sun ẹni ẹlẹ́ni láì mọ́wọ́ láì mẹsẹ̀ ẹ wo nǹkan tẹ́ bá fẹ́ ṣe báyìí nìkẹ́ torí mi ní fẹ́ kọ́ ba oyè yín tẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ́ yìí kọ́ bàjẹ́ mọ́ yín lórí o ẹ wá nǹkan sí o ó yá ọmọdé fẹ́ bà tèmi jẹ́ ẹni bá rí pé kọjá má tòrò òun tàn kò ní gbádùn gbèsè ayé rẹ̀ jágbajàgba júgbujùgbu rẹ̀ gbèsè ayé rẹ̀ máa rí mo ṣe ń gé ilé ọbẹ̀ rẹ̀ ń bọ̀ rúkà ọlọ́pàá rẹ̀ máa pè lọ́tẹ̀ yìí ọlọ́pàá rẹ̀ máa pè jẹ́ ká lọ. mi ò kí ṣọlẹ mi ò kí ṣọlẹ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mi ò kí ṣọlẹ. ẹlẹ́rìí mi dà o lè sì máa jẹ́rìí pè mí ta ni máa yọ mí kúrò nínú àjàgà yìí àbẹ́ ò wáyé aláìní ẹ̀wọ̀n ọwọ́ ń fi ni ṣe Elédùmarè ìdálé ayé kìdè káyé tó dẹ̀rù jẹjẹ kíní dé káyé tó dìbẹ̀rù bójó fúnni aláìṣẹ̀ rẹ̀ ń jìyà yìí ẹni bí wà ń fara rẹ lọ bàbá wa wọn a máa jẹ lọ ká má pàdé agbáko ń máa jẹ ni o àbẹ́ òwò ya ẹ wo ọ̀ràn ẹ wo fìtínà àkóbá àdàbá dédé ẹni ń gbọ́ mi àti dédé ẹni ń wò mí ẹ kò máa kúkú oró tọmọtọmọ àti jẹ àti mú ẹ̀dá. E bẹ́lẹ́dùmarè ẹ bá fi síbi tó rọrùn lè sì máa bí lẹ́jọ́ ṣùgbọ́n kábí ẹ kò sí àfi kẹ̀dá ó gbà fẹ́dùmarè àfi ká gba ohun tí ń ṣe tẹni ẹ wáyé ẹni tí kò lẹ́nìkan ẹ wo ohun owó fi ní ṣe o. tó nira o Èdùmàrè dákun jẹ́ n ráyé wá. báwo lẹ ṣe ń fi ọkùnrin ni kò yẹ kẹ́ máa ṣe bí obìnrin ṣé ló yẹ kẹ́ ṣọkan akin pé wọ́n ṣáà ní kú. far from it owó tó kù tá a máa fi ṣètọ́jú màmá ló yẹ kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa get by and thank God wọ́n ti rí olè yẹn mú. wọ́n ti rí mú wọ́n ti rólè yẹn mú ṣé wàá ráwọn tí wọ́n ṣe màmá báyìí àwọn gan-an olè ni wọ́n ẹ wá rí olè títí wọn níṣẹ́ ló dàbí agbémàálù tó ń dájọ́ agbẹ́dìyẹ olè títí wọn ló ń já ṣọ́ọ̀bù wọn akẹ́rù ẹlẹ́rù tó ní kálukú bá ti lọ lé tán <laughs> ṣé ẹ wá rí mo dúró yìí gbogbo wọn báyìí ni wọ́n ti wà ní police station torí gbogbo wọn ni mo dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan tí mi ò fẹ́ ẹnìkan ṣẹ́kù a jẹ́ kára màmá yá. Eh, eh, bóyá kẹ́ ẹ mọ bí ẹ ṣe máa lọ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá lọ́jà wọ́n ti fi hundred thousand naira ránṣẹ́ nínú owó treatment màmá ó kù one fifty thousand naira náà kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa gẹ̀ẹ́tẹ̀ tá máa bẹ̀rẹ̀ treatment lórí wọn. ó tún ṣe kù one fifty thousand. ẹ má jáfara ṣe mọ̀ pé internal injury ni màmá ní so ó wà ní ìtàn ṣe bẹ́ẹ̀. doctor one fifty lẹ́pẹ́ èsì wàhálà kó bá ti lè ṣe. Ah, ọ̀rọ̀ kó bá ti lè ṣe kọ́ ọ mo máa ṣe ni àìkọ́ndù ah, mo nídìí owó tó pọ̀ gan o mọ nǹkan tó ń ṣe mí ni ah, má ṣe. kó bá ti lè ṣe kó sí wàhálà ó kàn jẹ́ pé. ẹ ẹ ẹ má tún doubt mi mọ́ jọ má ṣe ohun kankan please gbogbo ọ̀nà àìkọ́ndù ọ̀nà kọ̀nà tó bá lè fi wọlé ni mo máa wá lọ́tẹ̀ yìí o mo nídìí owó sẹ́ẹ̀. <sighs> anyway ibi bá lè ra bọ́mọkùnrin kíkì ṣe lálejò ṣé bí àdá àbíkan bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì gògóró. kí là ń sọ kí ló tún sọ yìí ṣé tó bá bá mi níbi tí mo ti ń mu bí àti ògógóró o ní kó gbàjúyà mi ah lórí situation yìí. ó máa fi ń parọ́ fún ẹ o ò ní ìṣòro kankan mọ́ yóò ti léṣe. Eh, ire tuntun wá mi wálé ire tuntun tó mi lọ́wọ́ nínú ọdún tá a wà yìí. ire tuntun tó mi lọ́wọ́ orí mi gbére kò mí. ire tuntun tó mi lọ́wọ́ kí n rí jẹ rí àmì. Ire tuntun tó mi lọ. Kí n rí tajé ṣe àmì o. Ire tuntun tó mi lọ́wọ́. Ire owó ire ọmọ. Ire tuntun tó mi lọ́wọ́. Ire ìdùnnú kó wọlé wá. Ire tuntun tó mi lọ́wọ́. Kí n má kò ṣe kí n tó náwó. Ire tuntun tó mi lọ́wọ́. Kí n rí bá ti ṣe láyé. Ire tuntun tó mi lọ́wọ́. Kí n má ṣerú ẹ̀dẹ́. Ire tuntun tó mi lọ́wọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ ti ń ṣiṣẹ́ ó ni. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ayíkọ́jú. Ṣé ọ̀gbẹ́ni ìsìnkì ni? èsìkì eh, ó ti ń ṣe látàárọ̀ ni ó kàn ń ṣiṣẹ́ lọ́rọ̀ òṣùbù ó ń wúkọ́ ní èsìkì. Ah, ẹni tó rẹ̀sùn mẹ́ta ń ṣe kò lè ṣe mí báyìí náà. ẹ ẹ má bínú sá eruku yẹn lásán ni ló kọ́ kù sí mi mu gbogbo iṣẹ́ tó wà ń bí o lè sá kò ń ṣiṣẹ́ agbára mo lè ṣe dáadáa sá. ìwọ màá ti ẹ̀ṣẹ̀ mi ti ẹ̀wọ́ jókòó ẹ̀ àyíkọ́dù ó yà wèrè gan o ó jẹ́ kó bá gbé iṣẹ́ yẹn báyìí àyíkọ́dù bí mo ṣe ń wẹ̀ kó mo kúrò mi o ti gbọ́. Ah, ọ̀gá ẹ̀mẹ̀ká fojú ẹ̀ wò ẹni kò ìkú dìgbà mi èèmọ̀ orúkú yìí máa pa òun tó ti ń bí ikọ́ lásán ń wó òun ẹ lè dé láàárọ̀ lálẹ́ ìsìn kọ́ pé ẹ̀tẹ̀ rẹ̀ ìmáa gbére àwọn ìmáa tọ́jú iná rẹ̀ ájá lè sáyìn. kò lè dá fún bàbá ẹ ẹ̀tẹ̀ mọ́ bàbá ẹ àyíkọ́ mo ṣe ń wọ fúnra rẹ gangan iṣẹ́ ti tán bí báyìí kó kúrò mí kíákíá ó ti gbọ́. torí Ọlọ́run ẹgbẹ máa ṣe báyìí ẹ wo ń dọ̀bálẹ̀ ẹ̀bẹ̀ yẹn má bínú ẹ má bínú torí Ọlọ́run ẹ mọ máa ṣẹlẹ̀ lẹsẹ ẹ mọ máa ṣẹlẹ̀ ẹ kó máa lọ lé máa ṣiṣẹ́ tirẹ̀ pọ̀ mọ́ tèmi máa kó la fún lé ó nídìí owó ni ejò torí Ọlọ́run. kí ni kí ló sọ ìwọ fúnra rẹ gan o ṣẹ́ mi báyìí mọ́. ah torí Ọlọ́run ẹ má ṣe mísàmá mi ò bá ewì sẹ́ ẹ̀ àná ni mò ń bá sọ̀rọ̀ ayíkọ́dú tí mo ṣe lajú yìí kúrò nbí o ti gbọ́. Ah, ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá tó rọ̀ ẹ máa ṣe bá ẹ máa ṣe bá tó rọ̀ lọ́hùn ẹjọ́ mo ń bẹ̀ yín. ẹjọ́ sà ẹjọ́ tó rọ̀ lọ́hùn ẹ wo bí sà ara mi ti yá kò sí wàhálà kọ́. ara rẹ ti yá ara rẹ ti yá ọgá ara rẹ ti yá kíni ara rẹ ti yá ẹ wo bí ara rẹ ti yá èmi àbẹ nítorí Ọlọ́run tó ti yé mi ẹ máa kálà burúkú ṣe mọ́ mi lára wọ́n ṣẹ̀ṣẹ̀ lálàá sí mi pé kí n tẹ ṣọ́ra láti máa ràn án lọ́wọ́ ni tó ti pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa pè mí pé ọ̀hún lálàá sí mi irú àláìsí wọ́n bá ní ẹnìkan wà nú odò pé èmi wà ń fà pé mo fẹ́ hẹ́ẹ̀pù rẹ̀ jáde àtẹ̀mí àtẹniwà nodò àfi jù gbá ẹjọ́ tó lẹ́mẹ̀ kí wíwẹ̀ ṣẹlẹ̀ mi fọlọ́n ah. o mọ́ o o ti gbọ́ o màá fọlọ́pàá àwọn ẹsẹ̀ mo sọ fún ẹ o àyíkọ́ni kúrò níbi báyìí mo sọ fún ẹ o. Ah, ọgá ah, <laughs> pẹ̀lẹ́ o ti kú bá mi lẹ́sẹ̀ o ti pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, mo ti kú bá mi lẹ́sẹ̀ wọn ti gbé mi náà lọ wọn ti jọ mi nínú iṣẹ́ hm, pẹ̀lẹ́ o àbílù sáà máa máa ṣe lẹ́sẹ̀ ọgá. but wọ́n bọ̀ bọ́ọ̀ ládùúrò owó tó lóun wá yẹn o wá lọ ṣerú iṣẹ́ yẹn abómọye tó pè ní one fifty thousand máa ní wo i'm very sure kó tó rí wàá ṣiṣẹ́ tọ́dún mẹ́rin. ẹ wo bí mọ́mí àmì náà ṣẹ́rí ah, ẹ má yẹ kí n parọ́ fún yín kó tiẹ̀ jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan ni màá rúwọ́ ọ̀hún ṣé bọ́dẹ̀ ti lé mi sìn ojú ti mọ́ ẹ wo bí ẹ fi gbogbo yẹn lẹ bẹ ṣe máa help mi ló kù ẹ gbàgbé mo lọ ṣiṣẹ́ kan àbí nǹkan kan mo kàn fi yẹn sọ̀rọ̀ fún ìkẹlẹ̀ mọ́ nǹkan tí mo ti pass through ni ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ṣàánú mi má mi ò gbọdọ̀ kú ẹ wo ojú ẹlẹ́dẹ̀ ètò ohun mi kì í help ẹ but mi ò náwó lọ́wọ́ mummy no dẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ o gbogbo wa la aláìkún wọn ah. ẹ ṣé ẹ ní ìwé ilẹ̀ ni àbí bíi ìwé ilé nǹkan ta lè tètè fi rí owó yá nìyẹn ìyá mi náà ẹ jẹ́ má bínú ṣé bẹ́ẹ̀ tó bá ní ilé lẹ́ ń sọ yẹn bàbá mi ò kọ́lé màámi náà tẹ́ rí yẹn ibi tí wọ́n ń gbé yẹn ilé fámìlì wọn ni ẹ jọ ẹ ṣàánú mi gbogbo orí tọ́lọ́run bá fi sí káwọ́ ni ẹ ṣe fún mi ẹ jọ tó lọ lọ́run. ẹ ṣé mọ́mí ò ní jewelries rárá ni mo mí làwọn gold ayé àtijọ́ yẹn ìyẹn máa ń yà ìyẹn kò sí mo mọ ibi tó ti ń tà màá mú ẹ débẹ̀ àmọ́ àtà one fifty thousand yẹn a máa tún gba change ìyá mi náà gbogbo nǹkan tí ó lè possible lẹ́ ń sọ ah gold màámi wípé mo máa rí gold pẹ̀lú wọn láyé yìí tí ń rìn kan báyìí ni níjọ́ tó máa ta four thousand naira péré náà ta wọ́n fi help mi náà ni kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ẹ jọ ẹ ṣàánú mi mọ́mí àmì náà ẹ jọ ọlọ́run á wo àmì náà fún yín tó ọlọ́run ẹ jọ. ẹ o mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ bá mọ́mì ó mọ àwọn àgbàlagbà máa ń tọ́jú nǹkan ọmọ máa ń tọ́jú nǹkan gan lọ bá wọn kó béèrè lọ́wọ́ wọn dẹ́n kí wọ́n máa kó bọ̀ èmi mọ̀ bí ti máa mú ẹ lọ kò sí pé kìíní o àjọ máa débẹ̀ ni o má wọ̀rì a máa tà wá tún gba change a máa rí one fifty thousand yẹn wá tún gba change. Ani maa mi wà ní kóma. Ṣé tí ò tiẹ̀ mọ̀ bí ayé làwọn fi hàn? Táwọn ni màá sọ fún. Àwọn ayọ̀nù ta fi ń lọ ṣọ̀kẹ̀dẹ̀ rí. Ṣé yẹn fẹ́ kó lọ tà? Bàtẹ̀ kó náà ìlú náà fẹ́ tó èlò náà ta ayọ̀nù tuntun tó tẹ̀ jẹ́ oníná tó pẹ̀lú náà ta. five thousand yẹn ń tẹ̀mí ní nìyẹn sórí àsìkò àti orí pé mò ń jáde kan gbà to dín ní jẹ́ ká máa lọ tó bá ti dọ́ọ̀lì tó bá ti délé tó ti rí gold ìwọ máa bọ̀ kàn pé èmi kó máa bọ̀ já máa lọ já máa bọ̀. jewelries rárá ni ìyẹn máa ń yà ìyẹn kò mọ̀ mọ́ bí tó ti ń tà máa mọ ẹ débẹ̀ àmọ́ àtà máa rí one fifty thousand yẹn a máa tún gba change. ẹ ṣáà tún gbọ́ lẹ́yìn ni yóò tó pẹ́ ti lásẹ̀sì nílé wa lẹ́lẹ́jẹ̀ tí wọ́n wọlé lẹ́yìn àbí ṣòwò òun. pé kò sí match lónìí. kí ló ṣe ń dẹ̀yìn bọ̀? Ah, ẹ wo ẹ̀jẹ̀ jẹ́ kí n ẹ má bínú mo ti ṣẹ̀yìn bọ̀ ẹ má bínú kí wọ́n lọ ṣe kì í ṣe wà ní kiri ṣe pé mo hmm, condition mi internationally kọ̀ ẹ jù. ẹ kí lẹ ṣe. ẹ wo mi ò gbé lọ má ṣe. lọ kí abálájọ ló lè fi ń clench mọ́ mi ẹ sọ láyé di ẹ̀wọ̀ sick ẹ ṣe tó pẹ́ tí ní access láti máa wá wọ́n mi báyìí ṣé èèyàn tó fi ní access láti wọ́n yàrá láti lọ jí gold. o ah! lè ní ẹ mọ ọ pa ẹ bàbá mi kò lè dé dájú. mọ ọ pa ẹ ah, ah, ẹ ní o ẹ ní wà níbẹ̀ ọ lè. tó tó lọ. a kó fọ́ọ̀tì fún ẹ. obi obi obi ṣe nọ́mà o ṣe nọ́mà o. màá kó fọ́ọ̀tì fún ẹ. báwa fọ́nà tí ó lè. ó ti ṣe ti pẹ́ bá mi mú o lè o lè. aṣọ lórí burúkú ni ẹ adọ́rọ̀ tí tó lọ bá mi bẹ̀ wọ́n kó a bí ṣàlàyé fún ọ. adáṣu wọn ló gbẹ ẹ fílẹ̀ náà. bá o sọ̀rọ̀ bá kó fọ́ fún ẹ. filẹ̀ jẹ́ kó sọ dáálọ̀gì ẹ̀ filẹ̀ ẹ́ bá mi bẹ̀ wọ́n mo mọ̀ pé wọ́n máa understand mi ọ̀rẹ́ lèmi àti ẹ̀jọ́ tó rọ lọ wà kíní nírísì mi ò dídì jalè ó nírísì tó rọ lọ. kò tẹ̀ ní dáa fún ẹ pẹ̀lú ọ̀rẹ́ tó sọ yẹn. ó sọ pé ọ̀rẹ́ lèmi àti ẹ èmi àti ọ̀rẹ́ ṣé mi máa ń jí góòdù mo máa ń jí nǹkan káàkiri gbogbo àdúgbò báyìí ṣé pé gbogbo ṣọ́ọ̀bù tó ń já ládùúgbò yìí ìwọ nọ́mbà wà wọn ẹjọ́ ń já ni. fàgbẹ́fọ̀ náà ti wọ́ àdé ṣé tipẹ́ bá Mu dáadáa ó lè ní olórí burúkú ló ṣì. bóyá ah! ah! wà yìí màá kọ́ ya ìfọ́tò tí bá ti ya fọ́tò tán màá dà sórí Facebook orí nẹ́ẹ̀tì gbogbo everybody máa rí lẹ́yìn yẹn station tá a bá mú ẹ dé wo option mẹ́ta ni Wálé Abbas wà ń bẹ̀ alájà Bọ́lá Alágbọ̀n ó wà ń bẹ̀ Búkì Odùduwà òun náà wà ń bẹ̀ ṣọtá àwọn mẹ́ẹ̀ẹ́tọ́ ọlọ́pàá yẹn bá ti rí ẹ kò sí station tó lè gbé ẹwọ̀ tí ẹ ti bá ẹ ó yá bá mi fọwọ́ dì mú. gbẹ́rù. báwo ẹ lójú ẹ ẹ má ṣe yẹn má ṣe yẹn jọ ṣe lọ́mà ṣe lọ́mà àwọn agbèdani gbèdani gbèdani gbèdani gbèdani. olórí ayé ẹ máa bọ̀ ọ́ tí ẹ máa bá ẹ ẹ̀hẹ́n ó yá. lórí ẹ̀ sífìlà ẹ̀ mú dá. lòṣì o lè burúkú wá lóhùn mọ́ mi rí. ó yá rẹ́rìn rẹ́rìn sẹ́yìn wẹ̀. o lè ẹ bá mú. o mà dáràn rí adáràn ṣe lè èèyàn dì ibi táyé máa bàjẹ́ sí nìyẹn ah. ọ̀nà mẹ́ta lọ́pṣọ̀n tí mo ní fún ọ ti yẹ ọ̀nà mẹ́ta lọ́pṣọ̀n. ẹ bá mi mẹ́ta kó sá. lórí burúkú jàtijàti ó lè ó lọ ṣe. déètì lọ skul ni. olórí burúkú ah wọ́n sọ mi dédé ẹ̀dọ̀ àárín ilẹ̀ olè olòṣì olè olè olè. déètì ẹ wà á kọ déètì síbẹ̀. kọ́ wá kókó ṣì wíyẹ́ kí n jàre àdájàre ibi ṣe fọwọ́. ọkọ tó máa kọ máa rẹ rù. ṣe rí olè. olè olè. kí ló ń pariwo madam kí ló dé ẹ lẹ́tọ̀ọ́ láti máa ya suspect ní fọ́tò tẹ́ bá ti dé police station for God's sake ẹ̀yin náà dé lajúlẹ̀ wọ́n ń take picture wájú yín tẹ́ bá ti mú suspect débi gbogbo ìtókò ìṣẹ̀wà ni ẹ máa falẹ̀ wa lọ́wọ́ ni ṣé òun ló jí gold. bẹ́ẹ̀ni sá. okay you see yourself ìwọ lọ jí gold o lọ jí gold hmm? o fẹ́ máa dán láì ṣiṣẹ́ ọmọ kékeré ara ẹ gold yẹn sọ pé tó èlò madam. One hundred fifty thousand. One hundred. wọ́n ra fifty thousand naira gold ṣòro ayé ẹ lóde ìgbà mẹ́rin ma ti kékeré máa bà orúkọ ẹbí jẹ́ wo ṣe ṣe ayé ara ẹ wá ẹ try láti gba statement ẹ kẹ̀dẹ̀ detain ẹ. madam ẹ yẹ bá mi lọ́fíìsì. dábì o ti pẹ́. yorí dáre sí làágbé ibi orí dáre sí làágbé o. kí ló tún fẹ́. kí ni sìgá yín yìí. kí ló ṣe iṣọ́ ìṣe. rárá sà kò bá health mi mu ni. kò bá health tiẹ̀ mu kí màá mu mo bá rí àbí tó o ẹ lọ sí mi. ẹ má bínú ẹ má bínú sà. ó lè wúrọ ó wúrọ. ó fẹ́ kí gbogbo ìṣá kó fẹ́ kú ṣá àbí lórí burúkú ni ẹnu. mi ò ní jèrè ẹ ṣe ọ̀nù níyàbí ṣe ọ̀nù náà nìyẹn ó lù ní àbí ok ok ok oya lọlẹ ilẹ ilẹ ilẹ àti ayé àti ah ok oya lọlẹ lọlẹ lọlẹ lọlẹ ah àbọ̀ òrì bẹ́ẹ̀ wò mí sá wọ́n sì já tó owó lọ́wọ́ mi ọmọ aláyé kí wọ́n yẹ kó pàṣẹ mi mo wá ń gbádùn ayé mi mo ń kọrin wọ́n á ní pé kò bá yẹ ti tiẹ̀ mu kò dẹ̀ ní bá yẹ tiẹ̀ mu oya wọ́n ní sùn wọ́n ní sùn wọ́n ní sùn máa tẹ̀ mọ́ ọ̀rùn ẹ̀ gbẹ̀mú ẹ̀ sí mi. ṣí eré ṣá. ẹnì kan wá ṣẹṣẹ. ìkòkò dúdú máa ń fọ́ máa ń my fall. Ìkòkò dúdú my fall. my fault. Sáyẹ̀sì bí sáyẹ̀sì bí. Sísọ́hun Alpha what is sáyẹ̀ Officer, Ọ́físà, ẹ ṣe ojú òní tí láti ọjọ́ ta ti bí ọmọ ṣe àná rí ọmọ àbúrò tèmi kó lọ jí gold àwọn tí yàwó ọ̀dọ̀ tún látijọ́ tí yẹ ti dọ́sítù kó wà ló wà ìyá ò lajú kó sọ̀rọ̀ kò mọ kankan pé yẹ kọ́kọ́ máa sọ̀rọ̀ báyìí dọ̀tún jalè ló gbọ́ èpè tí mo gbé ọmọ ìṣẹ́ lójú yẹ kò lè wẹ̀ tán twenty years nígbà tó bá dọ́sítù yìí àṣàlàyé fún ẹ kódà ìdọ̀tí ni àrùn ọmọ ṣìdájọ àti ibi wọn jalè lè wá rí bó ṣe pa bó ṣe pọ́n wa tó ìwọ. ẹ máa fẹ́ kó lọ jáwọ́ nínú ìwà pálapàla yìí kò ṣeré ń bẹ́ẹ̀ o and again tí o bá sí àlàyé tí bàbá ṣe fún mi nípa condition mọ́mí ẹ̀ òun ló jẹ́ kí n kàn wọ́ wà ní fíẹ́lẹ̀ torí kò sẹ́ni tó kọjá òfin ẹ̀ ara màmá ò yá nǹkan kan tó bá ṣe bẹ́ẹ̀ níjọ́ mi ìfún ẹni tó kú ìjọba máa bá ṣẹjọ́ ṣé o máa kàn fẹ́ kó lọ tún ọmọlúwàbí ẹ̀ ṣe ọmọ kékeré ara ẹ̀ ṣì ní ẹ àbí kò sí nǹkan tó ń lé ẹ. thank you very much sir ojú òní tí ẹ ṣe sá. ọ̀yẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ lọ. lọ jí góòlì lọ jí góòlì. Good. How are you? How far? One hour, but sir. Oh, okay. Later. Yes, sir. Alakiti. Alakiti. pàtàkì rèé fún ẹ dákun má ṣe bá wọn jalè ẹni jalè ló kọ́ ọmọ jẹ́ ọjọ́ kan la fi bàjẹ́ lọ́rọ̀ gbèwìrì ogún ọdún ló fi ń dùn ni I will let you know that orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. tó yẹ pé ìdààmú wàhálà ìfòòró ló mú wá ní gbogbo ìgbà wàá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbèrè ọ̀tẹ̀ bá ti ń pa kan nìkan rú dọ̀tún ó lé ó lé bí mo ṣe wàásù fún ẹ tó láti kékeré ṣé kí n sọ pé ọmọ àṣírí ẹ fún ẹ ni mami ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ jọ mami ẹ jọ. dọ́tò àbáwò olè kò sí ọṣẹ tó lè wọ ọmọ kúrò lára tó. mami ẹ jẹ́ kí n yẹ explain ẹ jọ tó lọ lọ́wọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ jọ ìfẹ́ tí mo ní sí ọlọ́jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ipò tẹ́wàá yóò tẹ́ mi lọ́rùn mi ò dẹ̀ fẹ́ kẹ́ kú mi ẹjọ́ tó lọ lọ́rùn ẹ dáríjì mi ní ṣe wẹ́ mọ́ láíláí ẹjọ́ ẹjọ́. èmi kọ́ ló ṣe ó lọ́tún ọlọ́ọ̀ni kò bẹ̀ kó máa fẹ́ ṣe é bí ẹ̀wọ̀ ọlọ́tún táyé jábẹ́sì ṣe àbáfi táyé tiẹ̀ náà ṣe. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ please. kí ló dé tẹ ṣe ṣe ẹ kàn bọmọlúwàbí yín jẹ ni ah. yes olè jíjà kan ní nǹkan tó kàn rárá tó Mal, mal.